وعلى آله وصحبه أجمعين pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a bẹ̀rẹ̀ dárúsù tó láti inú tíra amdatul ahkam min hafiz al-maqdisi alayhi rahmatullah báàbù jama ìbẹ́yìnà sọ̀làtẹ́yìn ní ìsàfàr ọ̀rọ̀ nípa bẹ́yìn bá wà lórí ìrìn àjò báwo ni a ṣe máa kírun irú àwọn yọ̀ǹda wo ni sẹ̀ríà ìsìlámù fún wa láàyè láti lò bá a bá wà lórí ìrìn àjò pàtàkì jùlọ nípa ìran wa eléyìí ni ohun tí hadithi wa lónìí dárí lórí ká gbọ́ mọ́tòmọ́ hadithi. قال قال رسول الله صلى والعقل إذا كان على ظهر ويجمع بين المرء والإرشاد. قال فصل الصلاة في السفر عن عبد الله بن عمر رضي الله عنهما قال سحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يجوز السفر على ركعتين وابا بكر وعمر وعثمان كذلك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه باب الجمع بين الصلاتين في السفر عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع في السفر بين صلاة الظهر والعصر إذا كان على ظهر سير ويجمع بين المغرب والعشاء hadith wa gẹ́gẹ́ bí a ti wí pé ohun tó dálé lórí lónìí òun nípa ọ̀rọ̀ ìrìn àjò èyí tí a ń pè ní sáfàrù lédè lárúbáwá nínú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ máa kọ́ wa ní rúbáàbù yìí ni pé kakọ́ sàlàyé fúnra wa kí ni sẹ̀ríà ìsìláàmù ń pè ní sáfàrù kí ni jẹ́rìn àjò nínú sẹ̀ríà ìgbà wo la tó lè kààyàn kún onírìn àjò ìgbà wo ni èèyàn ò ní jẹ́ onírìn àjò nítorí pé bàbá mọ eléyìí ni ó jẹ ká mọ̀ pé gbogbo ohun tí a máa wí lẹ́yìn eléyìí ká kírun méjì lásìkò ẹyọ kan ká sọ̀rọ̀ mẹ́rin bíi rákà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn rọ́ksọ̀ àwọn ìdẹ̀kùn tí sẹ̀ríà islam fún wa nípa tá wà lórí ìrìn àjò àkọ́kọ́ ni wọ́n ní asafaru lè anahu yusfiru an akhlaqi nas sumi asafaru safaran lè anahu yusfiru an akhlaqi nas àwọn onímọ̀ níbi tí safaru fi ń jẹ́ safaru ìrìn àjò léde lárúbáwá wọ́n ní lè anahu yusfiru an akhlaqi torí pé ní lórí ìrìn àjò ní gbogbo wà tó ń kálukú ń bò tí ń pamọ́ lábẹ́ ilé rẹ̀ bọ́bá wà lórí ìrìn àjò ẹ máa wù wà tí máa wù. eléyìí ọ̀fi wákìn ṣayat gbogbo wa náà láti rí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀làwọn àbùkù àbí nǹkan ìwà tí ọ̀ bá mu tó kà ọ̀kan ńgbà ẹ bá jọ rìn lórí ìrìn àjò lẹ́ẹ̀tọ́ mọ̀ pé àṣelámọ́yìn náà máa ṣe báyìí àṣelámọ́yìn náà máa ṣe báyìí àwọn onímọ̀ ní nítorí tí wọ́n fi pe sáfàrù ní sáfàrù nìyẹn. àádá fi lóga eléyìí ìtumọ̀ lóga nìyẹn àmọ́ ìtọ́ kàn wájú ni pé kí ni sẹ̀ríà ìsìlámù pè ní ìrìn àjò. gbogbo ibi téèyàn bá ti gbéra tí olóhùn lọ bìkan anabuwa muhammad sallallahu alayhi wa sallam lára tí ó jẹ ká gbọ́ ìdíjẹ sáfàrù yẹn nù sẹ̀ríà anabi ní asáfàrù kọ́tà àtún mẹ́nà làzà asáfàrù kọ́tà àtún mẹ́nà làzà anabi ní kéèyàn ọmọ rìnrìn àjò abala kan ní nínú oníranran ẹ̀yà kọlọ́mọdé ajíyà àwọn sọ̀hábí bíi anabuwa muhammad sallallahu alayhi wa sallam gba èyí ṣe tí rìn àjò fi dé abala kan nù abala ìyà anabi ní lè anahu yamna rọjula tọ́cámahu wà náwómahu wà rọ̀xatahu. anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní bí yẹn bá wà lórí ìrìn àjò ìgbà téèyàn máa jẹun kọ́dà bọ́ lásìkò pé wọ́n ti mọ̀gbà tí máa jẹun kásìkò náà tó tó ń jẹ ti délẹ̀ kò ṣeé ṣe bọ́ bá wà lórí ìrìn àjò ànábi léèyàn máa nígbà míì pé á bàbá ti dìgbà báyìí mo fẹ́ sinmi mo fẹ́ sùn táwọn ará ilé náà ti mọ̀ kọ́dà béèyàn bá wọ́ ọ wá òun ló ń sùn lọ́wọ́ anabi níbi yẹn bá dórí ìrìn àjò irú eléyìí lè má ṣeé ṣe ìtumọ̀ tá anabi fi ní asafaru kọta atún mìnàlá àdá. yustambatu min hada lára ń tá wàá múnú fíkiri wà hadith yìí ni pé àsìká tó lè pe nǹkan nírìn àjò ara ń tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam tọ́ka sí yìí agbọ́dọ̀ rí mbẹ́ asafaru kọta atún mìnàlá àdá. agbọ́dọ̀ ríru ń tàn nẹ́bi ṣe ìtọ́ka sí yìí pé ìrìn àjò tí ò ní tí ó jẹ pé àsìkò oúnjẹ ó dé kò ní báyìí téèyàn máa jẹ ń lé mu kò ní ṣiṣẹ́ déédéé àsìkò téèyàn máa fi jẹun ma kan lèèyàn máa ń sùn ní bí yẹn bá wà lórí irun àjò báyìí kò ní láǹfààní àti sí i pé ìgbà báyìí lòun fẹ́ sùn báyà ń gbà tó lòun fẹ́ sùn ni wọ́n ní mọ́tò dé lápèjúwe ara àkọ́kọ́ tí ni sẹ̀ríà pè ní sáfàrù ọ̀pọ̀lọpọ̀ fatiwa ni a lè ti gbọ́ ẹlòmíì ò ní bọ́ bá rìnrìn àjò tó péye máìlì báyìí ńlọ tó lè máa dí ìrun kù àbí lo tó lè pa ìrun méjì pọ̀ ǹjẹ́ ilé yìí wà nù ìlànà nẹ́gbà muhammed sallallahu alaihi wa sallam pé ńgbà tó ọba tó rìn yé máìlì báyìí lo tó di onírìn àjò. àlàyé tó wà ń ni pé gbogbo àwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ gbà pé ọ̀làmọ́ salaf àwọn àfáà salaf ní sọ̀rọ̀ ohun tí wọ́n wòye sí ni pé wọ́n wò gbèsè ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n wò gbàtà anábì rìnrìn àjò ládìí fi kọ̀ọ̀kan pé anábì lọ bí báyìí iye ìjọ báyìí ló lò anabi rìnrìn ìrìn àjò báyìí báyìí ni bẹ́ẹ̀ dènà tó anabi ti ń dírun kù àbá anabi ń pa ẹ̀rọ àlásàrì mọ́ àyílà àbí magrebi mọ́ ìṣáì òun ló jẹ́ kí nínú àwọn onímọ̀ kọ́dà rẹ̀ ni tó sọ pé bẹ́yẹn bá rìnrìn mẹ́ìlán wáhìdà máìlì kan péré onírìn àjò ni àrínú àwọn onímọ̀ tó sọ bẹ́ẹ̀ ààrẹ ni ó sọ pé bẹ́ẹ̀ bá rìnrìn sàlásàtò amíyàn bọ́ bá rìnrìn máìlì mẹ́ta péré ó ti di kíni ó ti dò nírìn àjò gbogbo wọn sọ̀rọ̀ fẹ́nu àmẹ́wò lọ́lẹ́sẹ̀ ńlẹ́ tọ́lẹ́rì sẹ̀ríà ìsìláàmù nínú àhàdídà nàbà muhammad sallallahu alayhi wa sallam òun ni àlàyé tá a fẹ́ mú wa lórí hadith abdullahi bin abbas rabi allahu anhu. ní kúkúrú aa. الجمهور من ال من أصحاب arbaa الأربعة أو afa nínú àwọn afọ onífikiru sawawu ni madhabi shafi'iya ni madhabi malikiya ni madhabi hanabila ni aljumhur ntọ́pọ̀lọpọ̀ wọn sọ ni pé kéèyàn ó tó di onírìn àjò nínú sẹ̀ríà kó o tó lẹ́tọ̀ọ́ sí rúkṣọ ọmọ dírùnkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbọ́dọ̀ rìnrìn sítàtà àṣàrà farsakhan sítàtà àṣàrà farsakhan aw arba'atu burdin ìtumọ̀ eléyìí ni hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ anabi ní obìnrin tu'minu billahi wal yawmil akhir anabi ní gbogbo obìnrin tó bá gbọ́ lóhùn gbọ́ tó sì gbọ́jọ́ bí ẹni àlùkìyàmà gbọ́ la yahillu laha an tusafira masirata yawmin wa layla illa wa ma'aha dhu mahramin illa wa ma'aha dhu mahramin anabi sallallahu alaihi wasallam ní obìnrin tó bá gbọ́ lóhùn gbọ́ tó sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́ kò gbọ́dọ̀ rìnrìn àjò tó tó ìrìn ìjọ kan àtòru kan àfi kẹ́ńtọ́jẹ́lé wọ̀rẹ̀ ọmọ bẹ pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé bóbìnrin bá rìnrìn àjò tí ò tí ì tójọ́ ka àtòru kan bí ọba sí máhàrámù rẹ̀ pẹ̀lú rẹ̀ kò tí ì burú ìyẹn ni pé ìwọ̀n ò tí ì di ìrìn àjò nìyẹn ohun táwọn onímọ̀ yìí sọnù pé níta nẹ́bọ̀ muhammed sọ̀rọ̀ sọ́là ń fi fi àmì pé bí obìnrin ọba rìnrìn àjò tó di dandan kí mahram rẹ̀ ọ wà pẹ̀lú ẹ̀ ọ gbọ́dọ̀ rìnrìn jọ́ka àti òru kan ìrìn jọ́ka àti òru kan láyà nẹ́bọ̀ muhammed sọ̀rọ̀ lọ́hùn àríwọ̀sọ́làm ìtumọ̀ rẹ̀ ní ìrìn téèyàn rìn lórí rànkúnmí tí wọ́n di ẹrù lé lórí ìtumọ̀ sáfàrò yẹ́wọ́mi wà lẹ́yìn lánìyẹn rànkúnmí tó ru ẹrù tó tún rú èèyàn ìgbà tí ó gbà kó tó rìnrìn ijọ́ kan àti òru kan òun làwọn onímọ̀ wọn ni wọ́n ló ṣe déédéé títàtà aṣara farisaka ó ṣe déédéé farisaku mẹ́rìndínlógún farisaku mẹ́rìndínlógún mẹ́ẹ̀lì kọ̀ọ̀kan ní í ṣe farisaku kọ̀ọ̀kan léyìí tí ó tètè yá wa lónìí máìlì kan ní í ṣe déédéé farisaku kan ah máìlì mẹ́ta ní í ṣe déédéé kíni farisaku kan bàbá wa ní ká wo máìlì mẹ́ta táàrí nù sítàtà àṣàrà fárúsàkà nínú fárúsàkù mẹ́rìndínlógún ó di mélòó ó di forty eight miles òun lọ̀pọ̀lọpọ̀ tá a máa gbọ́ pé bọ́ọ̀bá rìnrìn àjò àfikún orin máìlì méjì dín ní àádọ́ta ní kìlómítàs máa lọ bí seventy eight sí eighty kìlómítàs pé bọ́ọ̀bá tó rìnrìn orí eléyìí ló tó di kíni ló tó do nírìn àjò wọn ò sọ̀rọ̀ fẹ́ nú inú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam tá nàbí ni la yahillu limra'atin tu'minu billahi wa bil yawmil akhiri an tusafira masirata yawmin wa laylatin illa wa ma'aha dhu mahramin nínú àwọn onímọ̀ àti dáàbò bá àwọn jumhurul malikiya wa shafi'iya wa hanabila àwọn ni wọ́n wílé yìí ó kó àwọn tá à al-ahnaf àwọn àtẹ̀lé alimami abu hanifa tan nu'man rahimahullahu ta'ala àwọn ní kí èyàn ó tó lè láǹfààní àti dírun kù àbí máa kírun méjì tí ń àjò ọ rìnrìn sàlátàtà àyà ọ rìnrìn kíni ọjọ mẹ́ta gbáko nígbà wọn wo ẹrí pé níta wí ni tí wọ́n wí ní ìrìn tí wọn di ẹrù lórí ló ṣe déédéé èyí ń lójú ọ̀nà madhabi alimami abi hanif àwọn náà sọ̀rọ̀ fẹ́nu àwọn náà wo ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé ńgbà tá anabi rìn tó lọ bí báyìí ìjọ mẹ́ta la anabi lo anabi sì ń dírun kù. àmọ́gẹ́ àlàyé tá a la fẹ́ ṣe fúnra wa ni pé èwo ni ọ wá lẹ́sẹ̀ ńlẹ̀ jù tá a lè gbámú. huwa ma rajjahahu al-a'immatul muhakkikun wa minhum sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú àwọn onímọ̀ àwọn tí wọ́n jinlẹ̀ nù mọ̀ irú àwọn sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala àwọn ni wọ́n wá wòye sí pé gbogbo ń táwọn tó ní àtọ́nímáìlì forty eight àtọ́níkìlò two hundred àtọ́níkìlò two forty gáyà ti ń bẹ́ńbẹ́ ni pé wọ́n rí inú hadithi pé bí yẹn bá rìnrìn tó tó yẹ báyìí ó ti di kíni ó ti dònírin àjò àmọ́ kò sí nǹkan kan tó sọ pé bẹ́yẹn bá rìnrìn jò tó bẹ́ẹ̀ kìí ṣe onírin àjò mo rò pọ́rọ̀ yé pé ntẹ ẹ̀rí tá a lè mú wá gbogbo hadith yìí ni pé ọ́fẹ̀sẹ̀ rìn lẹ̀ pé bẹ́yẹn bá rìnrìn forty eight mile ó di gíní odò àmọ́ ń jẹ́ arẹ́rìí kan tó ní bẹ́yẹn bá rìn forty miles kìí ṣe onírin àjò kò sí gbogbo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò síbi kan tá anabi ti ní bọ́ ọ bá fẹ́ jó nírin àjò àfikún rìnrìn iye máìlì báyìí àbí iye kílò báyìí wọ́n wá padà sórí alkọ́ìdà sàrẹ́yà làámà nínú àwọn kọ̀wáìdù sẹ̀ríà tá a máa fi tú alkùránì kẹrìm wàsúnnàtì nàbíyí sọlọ́lọ́hu àríyí wasálàm à ń pè ní kọ́ìdà tul asmá ilmùtìlákọ̀ kọ́ìdà tul asmá ilmùtìlákọ̀ ìyẹn ni pé gbogbo bí tá a bá ti rí nínú sẹ̀ríà nínú alkùránì kẹrìm láti rí ni àbí nínú súnà nàbọ̀ muhammad sọlọ́ọ̀sọ́làm láti rí ni tọ́lọ̀ ń bá ní ẹ̀sìn nǹkan báyìí tí ò wá fààlà sí i lápèjúwe ọlọ́run níbẹ̀ bá jó nírin àjò wà ìdá dọ̀rọ̀ tùǹfìl àrùbí fàlẹ́ ìsàn àlẹ́kùn dùnáhùn àǹtakùsùrù mẹ́nà sọ̀láàtì ìnkìftùm àǹyàkùtìnàkùm ọ̀làdínà káfàrù. àyà tó fi rinlẹ̀ pé bí wọ́n bá wà lórí ìrìn àjò ó lè kírun rákà mẹ́rin kó sọ ọ́ di méjì nù. tá a bá wá rí kí sẹ̀rí islam wá fi ààlà sí pé ẹjọ́ báyìí àbí máìlì báyìí falmarujá òfin ìdálẹ́kà ìlànà ọ̀rùfin falmarja fi dálíkà ilà lùrùfì ntí sẹ̀ríà ìsìláàmù ni a ti ní pé káwá padà sí lùrùfù là ń pè ní kọ́sítọ́ọ̀mù àwọn èèyàn pé nílùú báyìí tí a ti fẹ́ serú ìdájọ́ báyìí ara ẹ̀ ni wọ́n fi mú kọ́ ìdá àmà pé àlàáda muhakama fi sẹ̀ríà nínú ẹ̀sìn tí máa fura sí àlàáda àti ìṣesí àwọn èèyàn sẹ̀ríà ìsìláàmù jẹ́ kan nípa báyìí sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala àtàwọn ìkan ìkan náà àwọn onímọ̀ wọ́n ní gbogbo ibi tí sẹ́ríà islam ọba ti sọ fún wa pé iye ọjọ́ báyìí àbí iye máìlì báyìí àbí iye ìtẹ́jú báyìí ẹrúfọ àwọn èèyàn la padà sí lápèjúwe níta wa béèrè pé nílùú ìlọrin yìí àbí nù nàìjíríà yìí ẹni ọba dìde tó lóun lọ gánmọ ǹjẹ́ onírìn àjò ni kọ́lá gánmọ ọba àjẹ́ hundred miles bẹ́ẹ̀ bá lóun lọ gẹmẹ nísìnyí tí bọ́ bá dé yọ ọmọ kí wá ń kí i pé ẹkú lé àwa náà mọ̀ kó kúrin àjò kò rí bẹ́ẹ̀ àbí ní ọgọ́rùn ọdún àbọ́gọ́ta àbọ́gọ́rin ọdún sẹ́yìn ńkọ́ kí la rò pé yóò rí orin rìn àjò ni kọ́dà èmi gẹ́ ní example kan tí ò jìnnà púpọ̀ ní gbogbo bíi nineteen mo nineteen seventy eh, nineteen eighty àbí eighty one. ọdún yẹn ni kuliya muhidin muhidin college kò ní gbòòrò nídìí òròǹgbò náà kó wa lọ sí kulende ẹnitọ́ bá mọ muhidin kulende ìlú kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń pè ní ganiki àfa àmàbẹ̀ gbogbo 1981 81 tẹ́mi wà ń bẹ̀ bá a bá lọ mú mi ní ganiki ibẹ̀ láti máa mú mi a máa gbọ́ táwọn ará ganiki ọmọ béèrè pé ya kìnnìkan wọn ni ọlọ́ọ̀lọ́rin ọlọ́ọ̀bó. yóò máa jẹ́ màfá wa ah, gbà lọ lọ́rin bolẹ̀ yín wà ìyẹn ni pé wọ́n gbọ́ yí fáwọn èsì ara àlọ́rin bí yẹn bá kó nǹkan àlìkí ń jọ náà tó lọ kọ́ra ọba lọ jọ ọba orin àjò ní lójú wọn àmọ́ lónìí àwọn èèyàn ti ń ti inú gbòòrò lọ kọ́lé sí gànìkí tí wọ́n sì ń ṣiṣẹ́ gbòòrò ṣé wọ́n máa kara wọn kó rin àjò mọ́ ohun tí ibùdó tẹ́mi rahimahulahu ta'ala ń wí nìyẹn nínú fáhàmù tó wà sàhihu jiddan nínú sariya islam ni sẹ̀rí ìsìláàmù tí ọba ti sáàlà kankan gbogbo alasmaul mutlaq fi sariya almarujacu fiha ila alcurufi almarujacu fiha ila alcurufi nípa báyìí ni pé ní kúkúrú iye máìlì báyìí táwọn àwọn ẹlòmíì tí wọ́n máa wá jiyàn sí ó ti pé máìlì fọ́jì ó ti pé kílò sẹ́gúnjì kò tí ì pé asọ̀wáàb èyí tó fẹsẹ̀ lẹ̀ ni pé sẹ̀rí ìsìláàmù ọ̀fà àlàtì kọ̀sáyà kùránì kan kọ̀sáàdì ibì kan tó ní iye máìlì báyìí àbí iye kìlómítà báyìí ní orin o tó máa dírun kù èyí tó bá sì ti rí bẹ́ẹ̀ falimọ́rìjà òfin yìí ìlànà òrùfin a wà wo àárọ̀fù kọ́sítọ́ọ̀mù àwọn èèyàn òrùfù sì máa yí ẹwà pẹ̀jú èyí mo wí fún yín nísìnyí nineteen eighty sísìn ọdún mélòó ni tó ti pọ́gbọ̀n ọdún gan ká máa sọ̀rọ̀ bí ọya ogójì ọdún sísìn àbọ́gọ́tọ̀ ọdún sísìn àárọ̀fù náà ti tàtàgàyà ìṣesí àwọn èèyàn máa yí padà ṣẹ̀rí ìsìláàmù sì máa wo ìṣesí àwọn èèyàn lọ́nà tí ò ní tako òfin ọlọ́run nípa báyìí ni pé àsọ̀wá òun ni pé gbogbo ń tá a bá ti mọ̀ ní rúrùfù ní kọ́sítọ́ọ̀mù lùkàn pé àbẹ̀yàn ah, bá lọ bí báyìí wọn ó rí i pé onírìn àjò ni òun ni ṣẹ̀rí àpè ní alimusafir lápèjúwe nísìnyí èèyàn ń gbé lọrin bóyá ń kàwé ńlọrin àbí ń kéwù àbí ń ṣiṣẹ́ ńlọrin ọ wá nílé kan sí ìbàdàn àbẹ́kọ́ ẹ̀dàkùn bọ́ bá padà sílé rẹ̀ nìbàdàn bóyá lọ líìfù ni àbọ̀ lọ sí nǹkan kan ni ǹjẹ́ nìkan ó wò ń wà àlejò mẹ́ ẹ́ gbogbo yìí la gbọdọ̀ fi èsì ti ń jẹ́ ọrùfóònù gbogbo bí tí ìṣesí àwọn èèyàn ọba ti jẹ́ ká mọ̀ pé ẹnì yìí àlejò ni ẹnì yìí onílé ni òun ni sẹ̀ríà ìsìláàmù ni ká sọ. So gbogbo ẹni tó bá jálejò ọlẹ́tọ̀ọ́ sí gbogbo ohun tí sẹ̀rí àsìlámù ní kálejò ó ṣe àlùmùsáàfẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì ti dónlé kọ̀lẹ́tọ̀ọ́ sí i àpèjúwe eléyìí ni pé alkhalifatu rashid usman bin affan radiyallahu anhu àròlé anabuwa muhammad sallallahu alaihi wa sallam usman bin affan òun láàfin rí inú tọ́ba lọ maka ọ̀fùmánà ọmọ wa kí raka mẹ́rin kò ní kí méjì ọ̀fùmánà ọmọ kí raka mélòó raka mẹ́rin kí lọ́fà ọ̀fùmánà bó ti níyàwó maka ó níyàwó kan ní ní madina ìyẹn ni pé bí ọ̀fùmánà bá dé maka sónírin àjò níbí kìí sónírin àjò maka ilé rẹ̀ ni madina náà ilé rẹ̀ ni gbogbo eléyìí ni sẹ̀ríà islam fẹ́ ká fi èsì ní kúkúrú ni pé ntí ń jẹ́ almusafiru onírìn àjò nínú sariya islam ńgbà tí o ti sáàlà ń bẹ̀rù falimaru jàrú fi ha ìlànà ọ̀rọ̀ fi eléyìí ni àgbàfáàni àgbàfáàni alimami ibn taymiyah rahimahullahu ta'ala àti ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ ni wọ́n ṣe ní àlàyé fún wa kọ́lọ̀ bá san wọ́n lẹ́sàn dáadáa kí ọ̀sà lẹ́kùn fẹ́ fún wa. báàbù jámọ̀ ìbẹ́yìn náà sọ̀rọ̀ àtẹ́yìn ní fi sáfàrù àkọ́kọ́ hadithi tòní fẹ́ sọ ń pa ẹ̀rí pé nǹkan méjìlá mẹ́nuba ńgbà tá à ń pé ìrìn àjò ìrìn àjò kéèyàn jẹ ìrún méjì pọ̀ àti kó sì ṣe kíni kó kírun rákà mẹ́rin kó sọ ọ́ di méjì méjèèjì náà ni hadithi wa lónìí àmọ́ àkọ́kọ́ ni alijamu bẹ́yìnà sọ̀làtẹ̀yìn alijamu bẹ́yìnà asọ̀làtẹ̀yìn ìmọ̀ jẹ ìrún méjì pọ̀ fi sáfàrí lórí ìrìn àjò alijamu bẹ́yìnà sọ̀làtẹ̀yìn fi sáfàrí tábánikà wo mafhumul mukhalafa tẹ̀búìbù tí àáfà al-Maqdisi ṣe yìí yóò tún máa pé ní tẹ́bẹ̀yàn bá ń bẹ́ ń lé kò lè jẹun méjì pọ̀ kò gbọ́dọ̀ kí irun àyílà pẹ̀lú àlàátàrí kò sì gbọ́dọ̀ kí irun magiribi pẹ̀lú ẹ̀ṣáì àkọ́kọ́ ká tó débẹ̀ yẹn ni pé ká mọ̀ pé nínú irun márààrún tí sẹ̀rí àsìlámù ní ká máa kí lójoojúmọ́ kì í ṣe gbogbo òrun là á máa ṣe o kìí ṣe gbogbo òun làá máa ṣe kíni làá máa dàpọ̀ o torí mo jọra àwọn kan jọ kan lóru ni àjọ wà nù mọ́tò ni àṣùbà fẹ́ tó àwa dúró nbì kan wá ní àṣùbà àti fẹ́ tó òun fẹ́ kan kírun tòun nísìnyí òun fẹ́ ṣe jámù tẹ̀kídìm mo ní bó ti gbọ́ yun àṣùbà ò sí nù jámù wọn àyè fàṣùbà pọ̀ mọ́ ìṣáì àyè sì kásùbà pọ̀ mọ́ tòwúrì ìrun tọ́lọ̀ yọ̀ǹda fún wa pé ká máa ṣe jámù rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ó padà wá tó sì ní májẹ̀mú òun ni ká kí àyílà pẹ̀lú asiri àbí ká kí magrebi pẹ̀lú ìṣáì kọ́dẹ̀ èèyàn gbọ́dọ̀ kí asiri pẹ̀lú ẹ́ pẹ̀lú magribi èèyàn gbọ́dọ̀ kí asiri pẹ̀lú magribi kò sí rúkṣọ bẹ́ẹ̀ nù sẹ̀ríà ọlọ́run ọ̀yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ ẹnu méjì ni àyílà tàlásàrì èèyàn lè kí pọ̀ lásìkò méjì tá a padà ṣàlàyé magrebi àti ìṣáyìí náà èèyàn lè kí méjèèjì pọ̀. عن عبد الله بن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع في السفر بين صلاة الظهر والعصر إذا كان على ظهر صير خير ابن عباس حبر الأم الأمة رضي الله تعالى عنه وعن أبيه kọ́lá kánà rasulillahi sallallahu alayhi wa sallam ibn abbas ní òjísé ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá yẹ́jìmáàrú fi sáfàrí bẹ́yìn náà sọ̀lá àti zuhuri wà láàkúrú àti sọkọ́ ìdà kan fúnra wa ń bì ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pé gbogbo bí tá a bá ti rí kánà kí ni túmọ̀ rẹ̀ kánà yẹ́jìmáàrú kánà yẹ́fọ̀ọ́lù ìyẹn túmọ̀ pé kí ni kìí ṣe ntá nàbì ṣe lẹ́ẹ̀kan tó fi lẹ̀ ntá nàbì ṣe kí ni tó dún ní ma lọ́pọ̀lọpọ̀ gbà ni ibn abbas ní ta nàbì ń dún ní mọ́tà nàbì fi kú láyé yẹ́jìmọ̀ ọ̀bẹ́yìnà uh, sọ̀láàtì tóhùrí wà láàkúrí wàyẹ́jìmọ̀ ọ̀bẹ́yìnà magrebi wà lẹ́ṣà ànábì àmọ́ kí wọn àyílá àti uh, asúrí pọ̀ a sì máa kí ìrún ẹ̀ṣá àti magrebi pọ̀ ìdàkánà àlàzọ́ àrísẹ́ ìrìn ìtumọ̀ ẹni pé bá ànábì bá wà lórí ìrìn. ìtumọ̀ eléyìí ni pé bẹ́yẹn bá kó láti bí nísìnyí ti ń lọ èkó ni àbábújá ti ń bá ń lọ ǹjẹ́ sẹ̀rí islam yonda fún lásán ni pẹ́ẹ́nu ìgbà tó ọba wà lórí ìrìn kó tó nikan nìkan bí irun bá bọ́ àbí kọ́dà bọ́ ọba tẹ́gàn tó ti sọ̀kalẹ̀ kó tó máa kí jámù ó tó máa kírun rákà mẹ́rin ọmọ ṣe ní méjì ni pé méjèèjì sẹ̀rí hadith ibn abbas kan nù méjèèjì ìdàkánà àlàbọ̀hárí sẹ̀yìn bẹ́yẹn bá wà lórí ìrìn àjò ẹ̀dẹ́bì kan mọ́tò dú ẹ jẹun ni ẹ wà lórí ìrìn àjò èèyàn láǹfààní àti kírun àyílà pẹ̀lú àlásàrì àbí bó bá jálẹ̀ ó kírun magrebi pẹ̀lú ẹ̀ṣáì. ẹ̀ẹ́kejì ọwọ́ anu hadithu muhammed bin jabal rabi allahu ta'ala anhu muhammed bin jabal gba hadithi wa tó fẹsẹ̀ rinlẹ̀ pé kharajna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam ila tabuk muhazi ní òun bẹ nú àwọn tí wọ́n tẹ̀lé anabi lọ bí kan tá à pè ní tabuk tabuk lọ́nà madina ni ó jìnnà púpọ̀ sí madina muhazi ní táwọn fi wá lọ táwọn fi dé táwọn fi bọ̀ yòkọ́sirù sọ̀láàt anabi wa muhammad sọ̀rọ̀ sọ́lá mi ń ṣe kíni anabi ń dírun rẹ̀ kú ìyẹn ni pé anabi sì máa ṣe jámọ̀ náà kọ́dà bí ọba sí lórí ìrìn nípa báyìí sẹ̀ríà islam yọ̀ǹda fún wa àtìgbà tá a bá wà lórí ìrìn ni àbígbà tá a ti dé ibi tá à ń lọ lópin ìgbà tá a bá ti ń ríra wa ní kíni lónírìn àjò gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan. كان يجمع بين بين صلاة الظهر والعصر إذا كان على ظهر سير ويجمع بين المغرب والعشاء anabuwa muhammad sallallahu alaihi wa sallam a tún máa kí irun magrebi àti ìṣáì náà papọ̀ ọ̀nà méjìlá máa gbà ṣe jámù inú ká ṣe jámù taqdimin aw jámù ta'khirin. kíni tuma méjèèjì alayi rẹ wá hadithu anas bin malik radiyallahu anhu anas bin malik ni kana nabiyu sallallahu alayhi wa sallama idha idartaxala qabla an taziga shams idartaxala qabla an taziga shamsu salla fartahal wa fartaxal وإذا ارتحل بعد أن تزيغ الشمس أخر ila إلى al العصر sallallahu alayhi wa sallam anasi bin maliki lòun rí inú ìṣesí anabi pé bá anabi bá fẹ́ rìnrìn àjò tó bá ṣe pé òòrùn ti yàtàrí tí sàsìkò kínní àsìkò zúrì anabi ó kírun kó tó kò lé èyí ò ní pé wọ́n tí òòrùn bá lé àbọ̀bọ̀ ní airport tó ń retí pléènì àbọ̀bọ̀ ní òun retí tréènì ní railway station ni tí òun bọ́ anabi sọ̀rọ̀ sọ́lá bí òun bá bá ń lé bẹ́ẹ̀ ìdàrútàhálà kọ́bìlà àǹtàzígà ṣáà ìdàrútàhálà wakọ̀dága ti ṣàmṣu sọ̀la bá nàbí bá rí fóònù ti yàtàrí tó di pásíkò ju wọlé ànábì máa kírun ni kó tó gun nǹkan gun rẹ̀ anasi bin malik ní bá nàbí bá wá fẹ́ rìnrìn àjò táyé lẹ́ ò tí ì tó ọkọ̀ ogun ìṣẹ́jú ni ọkọ̀ gbọ̀n ni ọkọ̀ wákàtí kan ni anasi là nàbí ọmọ ẹ lọ kódà básìkò àyílà bá tó kò ní dúró yọ sọ dásìkò àfírí eléyìí là ń pè ní jamu ta'khir ìyẹn ni pé kéèyàn ó kírun méjì ní àsìkò òrùn ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó kírun méjì pọ̀ lásìkò ìrùn ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá fẹ́ ṣe jámọ́ tàkìrì ní ìrùn àyíláta lásàrì ìyẹn ní pásìkò àlásàrì ni ó sọ ìrùn zúrì rẹ̀ dà bọ́bá pé ìrùn ta lẹ́ni àsìkò ẹ̀ṣáì ni ó sọ ìrùn magrebi rẹ̀ dà bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe jámọ́ tàkìdìm sẹ̀ríà islam fààyè gbà ọ́ wà nù nàbà muhammad sallallahu alayhi wa sallam èyí ò ní pé báyìí là bá ti tó èèyàn wà á kí àyílà àti àlásàrì rẹ̀ bọ́ bá sì jẹ́ alẹ́ ni bí magrebi bá ti tó tọ́wà lórí ìrìn àjò yóò kí magrebi tán yóò sì kí yóò kí ẹ̀ṣá ilé. lára àwọn masáìlù tó rúpọ̀ mọ́ hadith ibn abbas rabi allahu anhu òní pété anábọ̀ muhammad sallallahu alayhi wa bá wà lórí ìrìn àjò alánàbì máa kí àwọn àrùn zuhuri àti asiri àti magrebi àti ìṣáyà nabi máa kí wọn méjì méjì kọ́dà nabi máa jàn wọ́n pọ̀ náfìlà tá a máa yan ní kọ́ sá nabi máa yan náfìlà ọba wa lórí ìrìn àjò. ok mo rò òun ní hadith ẹlẹ́ẹ̀kejì ká sọ bíbí hadith ẹlẹ́ẹ̀kejì hadith ẹlẹ́ẹ̀kejì ló dún pa kínní kọ́sùrù sọ̀láàtì ìdírun kù eléyìí tá à ń sọ lọ́wọ́ ìlọ́rọ̀ kínní aljamu bẹ́yìn sọ̀láàtẹ́yìn kí làá ìrun méjì pọ̀ ara masailu tiẹ̀ ni pé mahiya asbabul jam'i mahiya al asbabul mubihatu lil jam'i àwọn àdìwò lèyàn lè fi jan ìrun pọ̀ jíjà ìrun pọ̀ táwọn wí ni pé ó kí ayé láta látàrí lásìkò kan náà àbí kó kí magrebi àti ìṣáì ní àsìkò kan náà àkọ́kọ́ nù àwọn ẹ̀bí tí máa fi dẹ̀tọ́ kéèyàn ó kírun báyìí òun la nù hadith yìí ibnu abbas ni yẹ́jì máa في السفر يجمع في السفر فهذا نص في الموضوع نص لا تدعو النبوة محمد صلى الله عليه وسلم أسن تيالي في كيوا إلا قو ما لا ساري لا سيكو كانوا مجيجي àbíkó kí mọ́gíríbì àti ìṣáyè lásìkò ọ̀kan nu méjèèjì kéèyàn wà lórí ìrìn àjò jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi yìí. sábàbù kejì anusuk bíyàn bá wà nù ṣe hajj anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi wà ní àròfá nínú tí ájì yìí ijọ́ méjì náà ni alẹ́ kan mọ́ ìrọ̀lẹ́ kan anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wà lárafá nbẹ nù àkọọ́lẹ̀ gbogbo ẹni tó gba bá anabi ṣe ṣáájì wá anabi wà lárafá àti zúrì àti asiri rẹ̀ àsìkò wo la anabi kí àsìkò àyílà la anabi kí méjèèjì jamu'u takdimin jamu'u takdimin nígbà tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam kò ní arafa ń jọ yìí tó lọ musdalifa magiribi ti tó ká anabi o tó kò ní arọfa àmọ́ anabi ò kí magiribi ọsọ di kíni jamu'u ta'khirin nígbà tá anabi dé musdalifa anabi wa kí magiribi àti ẹ̀ṣáì èyí ò ní pé àṣebí sáfàrù ṣe lè di ta lè fi kírun méjì pọ̀ ànúsùkù ntọ́jà ní núsùkù ni pé a lè máa wò ó pé bá anabi jó nírin àjò ń gbà yín náà bóyá fi ṣe bẹ́ẹ̀ ìdí ni pé alẹ́dínà kánú máàhù min ahli maka sọlù máàhù sọlọ́lọ́hu àríwọ̀sọ́lá àwọn ará maka táwọn òjò nírin àjò tí wọ́n sáájì pẹ̀lú anabi njọ́nà anabi ò pé wọn ó kí mẹ́rin ìrún méjì méjì tá anabi kí bá anabi sì ti kí méjèèjì pọ̀ nígbà tó wà láràfá àti ìgbà tó wà ní mùsùlùmí bẹ́ẹ̀ náà làwọn ará àwọn ará maka tí wọn òjò àjò làwọn náà kí ó di mélòó ó di méjì lára àwọn ntó lè fà á kí èèyàn jẹ irun méjì pọ̀ tó sì lẹ́rìí nínú sẹ̀ríà òun ni àlùmọ́tọ̀ òjò bójò bá ń rọ̀ lójò tí yọ fà pa lára fáwọn èèyàn pé mọ́gìrìbì la sálámà tán yìí ẹ lọ lé ọba tó a bá tún pé ìṣáyẹ máa bọ̀ sẹ̀ríà islam ọlẹ́rìí nínú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ibn umar náà nù àwọn sọ̀hábẹ́tọ̀ gba hadithi náà wà ní tóun náà sì máa ṣe bẹ́ẹ̀ lè ajìlí àlùmọ̀tọ̀ bí òjò bá dé ẹnu kankan tí àwọn onímọ̀ kan sọ ni pé èyí tó fẹsẹ̀ rìn lẹ́nu hadith anabu muhammad sallallahu alayhi wa sallam òun ni aljamu bẹ́yìn alimagiribi wàlìṣà fìlmọ̀tọ̀ àdìsí tá a rí nípa anabi kí magiribi àti ìṣá ìpọ̀ nítorí kíni nítorí òjò púpọ̀ náà àwọn onímọ̀ ni a gbọ́dọ̀ jẹ́ òjò báwọn lọ ìyẹn ni pé yìí lè kí á sírè àti dúórí pọ̀ nítorí kójú ń rọ̀ kò sínú àdìtà nẹ́bi bẹ́ẹ̀ àtìrínú àwọn onímọ̀ tó ní ńgbà tí ànẹ́bi ti ṣe ń ta lẹ́ẹ̀nì náà ọtọ́ bẹ́ẹ̀ bàbá ṣe kẹ̀yà sòtọ̀ sanlẹ̀ àmẹ́yìí tó fi ni lọ́kàn balẹ̀ dùn ni pé màṣákọ̀ ìnira tí máa ń bẹ́ ń bi ìrún alẹ́ kìí sábà ti ń bi òjò ọ̀sán bóyá ni ọ̀jẹ́ ká anábọ̀ muhammed sọ̀rọ̀sọ̀lọ̀ kọ́ wa nú àkọọ́lẹ̀ pé anábì kírun àyílátà látàrí pọ̀ nígboro olùmọ̀dínà látàrí òjò tó ọdí ọdí mélòó ọdí mẹ́ta nínú àwọn nípa tòjò tá a wí náà lára tí ó yẹ ká tún mọ̀ ni pé islam fẹ́ ìrọ̀rùn fún wa púpọ̀ kẹ́ bá a ṣe máa wí gbogbo ìgbà àfẹ́ntí ọba gbọ́ súnà nẹ́bì yìí tí ó ka alukur'an kẹrìmù tí ó mọ sunna muhammad sallallahu alaihi wa sallam ni ó mọ rò pé islamu le lára arúgbó ara rọrùn tí sẹ̀rí islamu ṣe fún wa ni pé kọ́dà bójú bá ń rọ̀ káwọn ìmáàmù mọ́sálásí àtàwọn tí ń pèrún kí wọ́n gbélé yìí òjò bá ń rọ̀ púpọ̀ pàtàkì jùlọ lálẹ́ àbátẹ́gùn ń fẹ́ àbótútù tó le ó mú anabuwa muhammad sallallahu alaihi wa sallam ṣe ní rúkṣọ pé bẹ́ẹ̀ bá pèrún ẹ ní sọ́lù fìrì àlìkùn sọ́lù fìrì àlìkùn bẹ́ẹ̀ bá débi hayà àlà sọ̀lá ẹ ní sọ́lù fìrì àlìkùn kówó kírun nù lé e o ìtumọ̀ rẹ̀ nù àdìsí anabuwa muhammad sallallahu alaihi wa sallam eléyìí máa wáyé ńgbà wo bàbá rí i pé òjò tó lè fà nira torí pé gbogbo àti nǹkan yìí ń ṣẹlẹ̀ láyà nàbọ̀ muhammad sọ̀rọ̀ sọ́làm kárán ti irú hàlà tí wọ́n wà kò sí ná ẹ̀yìn lè máa lọ kọ́kọ́ sí kòtò àbí kẹ́rọ̀ fọ́ yọ̀ báwa náà bá rí n tó lè fà á bẹ́ẹ̀ la wí o kéèyàn ó pèrún pépé sọ́lú fèrè hàlì kó wọ́ máa kírun nù ilé o ẹ má wulẹ̀ wá mọ́sálásí ìsìláàmù ara àrọ̀rùn tí anábọ̀ muhammad sọ̀rọ̀ sọ́làm tọ́lọ̀ ń alọ látara ilé ń pa pé nínú tí máa jẹ́ ká jan ká lè jẹun pọ̀ ní kíni òun ni àlùmọ́tọ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ni àlùmọ́rọ̀ àlùmọ́rọ̀ bu àárẹ̀ tọ́ba lágbà ìdí ni pé ibn abbas rọ́bì ọlọ́hu anhuma wọ́n ní ibn abbas wà nílẹ̀ iraq ńjọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ibn abbas ẹnìkan wá ń sọ pé àsìkò òun mọ̀ ti tó ibn abbas ló ń gbọ́ àmọ́kọ̀dọ́rọ̀ ti ń sọ dúró nígbà ẹni tún wá wí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ibn abbas wá ń sọ fún pé jama anabiyu sallallahu alayhi wa sallam bayna salatayni fil madina min gayri khawfin wala safarin min gayri khawfin wala safarin ibn abbas lára ń rí ni pé anabu muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bọ́bá wà lórí ìrìn àjò nìkan là nẹ́bi kírun méje pọ̀ rí kọ́dà nẹ́bi ń bẹ nù lu mẹ́dínà ńjọ́ kan ó sì kí irun méjì míngẹ́ ìrì xawfin ń ò sí nínú ogun wàlá sáfàrí ń ò sì sí lórí ìrìn àjò. àwọn onímọ̀ ọ̀làmọ́ olùhàdíìsì wa ní anábùwà muhammad sallallahu alayhi wa sallam ń tó jẹ́ ká nẹ́bi ó kí irun méje pọ̀ ń gbòòrò mẹ́dínà púpọ̀ náà àwọn onímọ̀ ṣe tẹ̀síìrù rẹ̀ pé min ajilil marad min ajili alimọ̀rọ̀ pé bóyá ọ̀rẹ́ ànábì ń gbà náà pàtàkì jùlọ àwọn alḥanábìlà nínú àwọn madaibu wa mẹ́rẹ̀ẹ̀rin alimami ahmed bin hanbal rabi allahu rahimahullahu ta'ala imam ahmed bin hanbal ní kọ́ìdà lọ́dọ̀ tòun ni pé gbogbo ìnira tó bá lè ṣe kọ́ọ̀tù jùmọ̀ àwọ̀l jama'a gbogbo ìnira tíṣẹ̀rí abágbáyàn láyè pé bírù ìnira báyìí bá bọ́ba bọ́ kọ́dà bọ́ ọba kí jimá ọ̀ lẹ́sẹ̀ kọ́dà bọ́ ọba kí jama masalasi ọ̀ nìkẹ́ni ọ̀ lẹ́sẹ̀ imam ahmed ní gbogbo ntọ́ba lè jẹ́ kí méjèèjì yóò wó ó lè fa kí èèyàn ó kí ìrún méjì pọ̀ náà kọ́dà bí bẹ́ńlẹ̀ látara pé anabu muhammad sallam ẹ̀ẹ́dí tó fi jama tó fi kírun méjèèjì kọ́ngboro madina lórí tafsiru yìí òun ajili almarọ. ní lápá bíi ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ní àìpẹ́ yìí pàtàkì jùlọ irú àwọn sheikhuna abdulaziz bin baz rahimahullahu ta'ala wa sheikhuna muhammad al-uthaymin rahmatulahi alayhi gbogbo àwọn àgbààgbà fọ onímọ̀ tọ́lọ̀ ní kẹsẹ̀ ń rìn lẹ́ ń pọ̀rọ̀ ọmọ kódà wọ́n wòye sáàrin yìí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ dájọ́ jáde tọ́ba ti ń ṣẹlẹ̀ ní àwùjọ lónìí mọ̀ lára fatiwa sheikh al-uthaymin rahimahullahu ta'ala ni pé ọlọ́run kọ́ má jẹ́ kí á rí àárẹ̀ tí tí ó ju agbára wa lọ. ìmọ̀ bọ́yá kíní yẹn kọ́mọ̀ ń bì bọ̀tọ́ ní ọ̀nà ilẹ̀ lárúbáwá wọ́n ń pè ní gasilu alkula gasilu alkula alkulia kidney àwọn kan bẹ tó ṣe pé ọlọ́run kò ṣe àlékún àlàáfíà fún gbogbo aláàárẹ̀ wọ́n ní ìdí kí wọ́n máa fọ kíndìnrín wọn gbogbo gbà láti gbà kan sí gbà kan wọ́n ń pè ní gasilu alkula èsì máa gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ara fati wa wagner tẹlẹ ni ni pé irú ẹni tí wọn bá fẹ́ tí wọn bá fẹ́ ṣe irú iṣẹ́ báyìí fún àbí irú iṣẹ́ abẹ míì tí èsì gàtí ilẹ̀ fúlà tó yẹ yọ kọ̀ntínú wákàtí márùn ni mẹ́fà ni mẹ́wàá ni baba bí nọfẹ mẹni ni látara rúkṣọ anabuwa muhammadu sallallahu alaihi wa sallam bírò ẹni bẹ́ẹ̀ ìtí òfin ní kírun rárá kó kíkíni kó ti jámọ̀ bẹ́yìn náà kó ṣe jámọ bẹyìnà àsọlàdé kódà ó fi ma àwọn medical doctors tí o ṣiṣẹ́ yìí náà gẹ́gẹ́ kọ́ ìdá ìmáàmù bihambali pé gbogbo ń bá lè jẹ́ kí jàmọ́ owó fún yẹn tí o sì ní lẹ́sẹ̀ tó lè jẹ́ kí owó tí o sì ní ṣe tí ní lẹ́sẹ̀ yẹn bá wà pé ń gba ẹ̀mí mùsùlùmí kan irú ẹni báyìí nínú táwọn onímọ̀ wù yìí sí pé ọba lánàá nẹ́bọ̀ muhammed sọ̀rọ̀ ni pé irú ẹni báyìí náà bọ́ba yìí pé kó tó wọlé ni kó kí àyílà àti àlásàrì rẹ̀ àbí ńgbọ́ ọba jáde kọ́ wá kí àyílà àti àlásàrì rẹ̀ kí magrebi ò tó wọlé ọ̀wọ́lé bẹ́ẹ̀. kọ́dà mi ibn sèmi rahimahullahu ta'ala ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ti máa béèrè béèrè yìí nílùú wa ń bì. alimami sèmi ni lórí الطالب الذي يدرس عند الكفار الطالب الذي يدرس عند الكفار ẹni ọlọ́run bá ní kọ́lá dánwò pé irú ẹ̀kọ́ tí ń kọ́ yìí ìmọ̀ kẹfìrí pọ́nbélé ní ń kọ́ tí ọmọ pọ́lọ̀ ní nǹkan kẹrun àbí mùsùlùmí tí ó kàrún kún náà tó pé ní ó lè kópa lára bá ń bí ẹ̀kọ́ rẹ̀ nípa pé àsìkò òrun ọ̀ wá kíláàsì àbí nǹkan kan ibn Uthaymeen ní eléyìí náà tó ní ọgbọ́rù fún wa àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ èyí wọn fi wá ní kírun wọn máa ṣe kíni wọn máa ṣe jámù bayna salatayn ẹni wọn bá nírú lẹ́kọ̀ọ́ bá ní lápèjúwe láago méjì wọn bá ti dáago kan àbọ̀ kó kí kó kí zuhuru àti àti asiri rẹ̀ ní kúkúrú gbogbo ara àwọn àzáàrù báyìí kọ́dà àwọn onímọ̀ lásìkò tá a wà yìí náà wọ́n ṣe ìṣèhádùn rahimahumullahu ta'ala láti lè fi yé wa bó o ní islam ti rọrùn tó àmọ́ ká kìlọ̀ fúnra wa pé gbogbo ń tá a wí yìí ala khilafil asli ala khilafi al lójú ọwọ́ o kèé sàwọn ní kíni àwọn lójú ọwọ́ kí yẹn wá sọ dáta gbogbo ọgbà ọmọ wa ká ilá pọ̀ má la pé baba bí ní mẹ́yìn kí ni a máa kí baba òwú bẹ́ẹ̀ o. aláfẹ́láfi àtìlíbọ̀ ọba rọ́gbọ́n mi ìdá ọ̀gá tí ń bá ń kọ́ tọ́ mọ̀ pé bọ́ ọba lọ kírun lásìkò ẹ̀ kò ní bínú ọ̀gbọ́dọ̀ sí jámù o torí ti ń jámù ni wọ́n rúksọ̀ tó lè ṣe bá àti alimahdùwò ti ń ni tó wa yìí kò burú láwọn àyè kan báyìí sọ de pé ọmọ wa ń gbogbo eléyìí ìlànà wa sallam. tò nípa báyìí àwọn wọ̀nyí ni àwọn ẹ̀bí tó lè mú yàn kí tó lè mú yàn kí ìrún pọ̀ kọ́dà béèyàn ń bẹ nílé àti béèyàn ń bẹ lórí ìrìn àjò ìmọ̀ ọjọ́ ìrìn àjò ni ọjọ́ ojú tó pọ̀ tí ó níyàn ọjọ́ ni bá wà nù hajj tiẹ̀ lélẹ́yìn nínú hajj níjọ́ àràfà àtọ́jọ́ muzalifa bá sallallahu alayhi wa sallam àbí bẹ́ẹ̀ bá ní ààrẹ àbáwọn oríṣiríṣi ìdíwọ́ míì kọ̀ọ̀kan pàtàkì jùlọ bí imaamu ahmadu ṣe wí ń tá a bá rí i pé bàbá kíjà máa ń torí ẹ̀ ọlọ́run yọ̀ǹda wa imaamu ahmadu níbírò eléyìí bá tẹ̀lẹ̀ èèyàn lè torí ẹ̀ náà kó ṣe kínni kọjá máa ìrún méjì ìrún méjì wo ìmà ilá àtàlásàrí àbí magrebi pẹ̀lú ẹ̀ṣá ìkòjúbáwọn lọ wọlọ́ọ̀fù sáà dáhà báàbù kọ́sìrì sọ̀lá ti fi sáfàrọ̀ hadithu wa ẹlẹ́ẹ̀kejì lónìí nípa ọ̀rọ̀ ìrìn àjò náà ni àmẹ́lẹ́ yìí àyẹ̀rípa sọ lẹ́ẹ̀kan pé nǹkan méjìlá mẹ́nuba lórí ìrìn àjò lónìí nípa ọ̀rọ̀ ọ̀run àkọ́kọ́ ni ká kírun méjì pọ̀ lásìkò kan náà ẹ̀ẹ̀kejì ní irun rákà mẹ́rin mẹ́rin ká sọ ọ́ di méjì òun ni hadithi wa ẹlẹ́ẹ̀kejì yìí. عن عبد الله بن عمر رضي الله عنهما قال صحبت رسول الله صلى الله عليه وسلم فكان لا يزيد في السفر على ركعتين وأبا بكر وعمر وعثمان كذلك رضي الله تعالى عنهم حديث ابن عمر رضي الله عنهما ẹ̀rí pa ti sọ fúnra wa pé hadithu tá a máa bá nù ọmọdétu làkàm àwọn hadithu kìíní alhadithu mutafaku alayha hadithu tá a rí nù sọ̀hí bukhari tá ti tún sọ̀hí muslim náà àárín bẹ́ẹ̀ òun làfà alimakidisi kójọ sínú tíra yìí kì í wá ṣe ṣe ń gbà míì kí alḥafiz alimakidisi kó kó bí buhari ṣe gba tiẹ̀ bí muslim ṣe gba tiẹ̀ lábùdù tí ń bẹ́ ń bí lábùdù limam buhari ni bí imaamu buhari ṣe gba hadithi yìí wá nìyí bàbá wọnú ẹgbà wa ti imaamu muslim ó gùn díẹ̀ ju eléyìí lọ ọ́ sàlàyé ntí ọ̀tẹlẹ̀ tí ibùdó ọmọrù fi sọ hadithi yìí léyìí tí ó sì ràn wá lọ́wọ́ láti gbàgbọ́ yé hadith náà gẹ́gẹ́ bí imam muslim ṣe gba hadith náà wá ni pé ẹ̀ńtọ́ jẹ́ ọmọ ẹ̀gbọ́n àbábúrò ibn umar tanpe ní hafs bin asim ibn umar ibn al-khattab radiyallahu anhu hafs bin asim ló ní sahibtu abdullahi bin umar radiyallahu anhu ma fi safarin. ó ní mo wà pẹ̀lú abdullahi bin umar lórí ìrìn àjò lọ́jọ́ kan fasọ́lá bínú rakàtẹ́ ńgbà si ká ka ọ̀ràn yẹn dé raka mẹ́rin tó yẹ ká kí ìmọ̀ ni ní asiri ni ibn umar kí ni raka mélòó raka méjì ọ̀ sálámà ó ń lẹ́yìn ìgbà tí ibn umar wá sálámà tán a ti sọ fún wa pé sunna nabi ni sọlọ́lá ọ̀sọ́lá èyí sálámà tán kọ́ kọjú sí i. àwọn jama ti ń bẹ lẹ́yìn bá nàbì di ìsẹ̀nu bí yàrá sálámà tán tó ṣe àgárù alistefaaru tán kọ́kọ́jú sí kínní kọ́kọ́jú sáwọn jama ni àti sọ eléyìí bí ibùdó umar wa kọjú sí àwọn jama tó kírun fún fara a unasa yusollu ọbara àwọn kan tán tó dìde tí wọ́n ń kírun mi ibùdó umar wa bi ọwọ́ bi wọn obi hafsi bin asimi tọ́jú ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò wọn ibùdó umar wípé mẹlẹ́bí yusollu irun wo làwọn eléyìí tó ń kí hafsi ní bàbá ní yusabihun yusabihun ìtumọ̀ tasbihu ní náfìlà wọ́n ń ṣe kí ni wọ́n ń yan náfìlà ni. ìjọ òun ni ibn umar wa sọ hadithi hafsi bin asim wa ni fakọ́lá abdullahi bin umar radiyallahu anhuma yabna akhi صحبت رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر وعثمان فكانوا لا يزيدون على ركعتين ibn umar ní mo kírun lẹ́yìn anabi lórí ìrìn àjò sallallahu alayhi wa sallam èyí ò ní kankọ́ mo bá abubakar travel akírun mo bá umar rìnrìn àjò akírun mo bá usman náà rìnrìn àjò gbogbo wọn ni wọn sì bá tí mo kí tí mo kírun lẹ́yìn wọn kánú la yaziduna ala rak'atayn wọn èyí kí ju raka méjì lọ wọn èyí kí ju raka méjì lọ ìtumọ̀ méjì lélẹ́yìí ní ìtumọ̀ àkọ́kọ́ ni pé wọ́n kí ju rákà méjì lọ ni pé wọ́n wá pé mọ̀lálàáfíà ń tọ́ba rẹ̀ wọ́n ni ọmọ dírun kù anabiwa muhammad sallallahu alaihi wa sallam àti umar àti abubakar àti umar àti usman gbogbo orin àjò wọn lẹ́yìn tí yọ̀ǹda ti dé báyìí là bá bá wọn bí asiri bá bá wọn bí ìṣá ìbá bá wọn ìrún mẹ́ta tá a máa dínkù sí méjì péré nìyẹn o ìrún àyílà ìrún asiri àti ìrún ìṣá àwọn nìkan là máa sọ di méjì magrebi mẹ́ta rẹ̀ náà láàkì. Eh, alifajoro àṣùbà méjì rẹ̀ náà láàmà kí ibn umar ní gbogbo wọn pátá wọn máa kí àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní raka méjì méjì ní kèé ju méjì lọ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé wàkánù láàyò sọ̀lúnà súnànà rọ̀wàtìbù wàkánù láàyò sọ̀lúnà àsúnànà rọ̀wàtìbù kọ́dà àwọn èkìnnà fìlà ń bẹ́ẹ̀ nù hadith hafs bin asim ta imam muslim gbà wáyìí ńgbà tẹnìkan wá bí ibùnà umaru pé yabna umar èsì tí wọn náà yan náfìlà ẹgbẹ́ kí ni ibùnà umaru wí ibùnà umaru ni lawu arọ́tù an usabiha la atimamtu sọláàtì lawu arọ́tù an usabiha la atimamtu sọláàtì ibùnà umaru ni kínkínrún ọ̀ràn yẹn kó pé mẹ́rin ló ní ládájú ni àbí náfìlà njí ò mú mi kírun ọ̀ràn yẹn pé òun ni òde yan náfìlà sunna nabinu sọlọ́lá sọlọ́ ká mẹ́lẹ́ yìí náà gbogbo àkọọ́lẹ̀ tó wá lórí ìrìn àjò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo òrun anabi èkí náfìlà àti náfìlà kọ̀bìlíyà ni àti náfìlà bàdíyà ni bá anabi bá ti wà lórí ìrìn àjò ara ìrọ̀rùn tọ́lọ̀ ń ṣe fún wa nìyẹn kírun rákà méjì péré mọ́kì náfìlà kankan yóò tó ká ilá mọ́sí ló ń kí náfìlà kan lẹ́yà ilá básìrì náà bá tó má ló ń kí náfìlà kan mọ́ sunna anabi ni sallallahu alayhi wa sallam òun ló ṣe wà nù àkọọ́lẹ̀ pé bá nàbí bá wà lórí ìrìn àjò nẹ́fìlà méjìlá nàbí máa yàn tá nàbí ìfilẹ̀ láàfin sáfárì wàlà fìlhàdọ̀ pé àwọn nẹ́fìlà oríṣi méjì kan là nàbí ìfilẹ̀ ọ̀wà ńlẹ̀ ni àbọ̀ wà lórí ìrìn àjò kí ni méjèèjì náà rakata ilfajir wọ́sọ̀lá àtòlùwẹ̀tẹ̀rì nafila tá a máa kíka tó kí alifajari ni olóṣè lágbá nínú gbogbo nafila anabi efi ilẹ̀ kọ́dà bí n ń bẹ ní orí ìrìn àjò wọ̀tọ̀láàtò wítìrì àti irun wítìrì tá a máa kíka tó sùn sọlọ́lọ́hu àríwò sẹ́lẹ̀ tó bá ti yẹ lẹ́yìn méjèèjì yìí àti náfìlà yìlá ni náfìlà asiri ni náfìlà magrebi ni náfìlà ìṣáì ni ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa bàbá wà ní orí ìrìn àjò káti gbọ́ tún mọ ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa aya ta kílẹ̀ kan nínú sórọ́tù nìsa aya tọ́tọ́ ka aljamu bẹ́yìn sọ̀lá bẹ́yìn sọ̀lá tẹ́yìn ọlọ́run ní. ليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا ọlọ́run ní kò léèwọ̀ kò burú kò sí nkankan la junaha alaykum bí ẹ bá ń bẹ̀rù in khiftum bẹ̀rù bá ń bà yín pé àwọn ọ̀tá lè wá mú yín lógìgì kẹ́ ẹ sọ̀run yín di méjì méjì kàkà mẹ́rin umar bin al-khattab radiyallahu anhu ọwọ́ abba anabu muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tọ́lọ̀ ntí ní kí gbogbo ìlú maka àti gbogbo ntí ń bẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tọ́lọ̀ ń sẹ̀wọ́rọ̀ fún anabu muhammad sallallahu alayhi wa sallam umar wa bi anabi pé ntí ayé al-qur'ani wí ni pé in khiftum bẹ́ẹ̀ bá ń bà yín wàlá khawfal an kò sẹ́nì kankan àfẹ́ni táwọn bá tún dẹ́rù bà lónìí kò sẹ́nì kan tó lè dẹ́rù bà wà mẹ́ lónìí tí wọ́n mọ̀rún wífà anabu muhammad sallallahu alayhi wa sallam jọ́nà ẹ wá gbọ́n tá ànábì wí ni ká fi mọ bọ́lọ̀mbá lòun yọ̀ǹda nǹkan fún wa kí ni túmẹ̀ ànábì ni sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu min Allahi sadaqatahu faqbalu min Allahi sadaqatahu ànábì ni wọ́n ọmọ bẹ́ẹ̀ ni kò sẹ́rù má lónìí lóòótọ́ àmọ́ lọ́n ti bùn yín léyìn o ọlọ́run fi ṣe sàárà fún yín ni faqbalu min Allahi sadaqatahu ẹ èyí ò ní pé béèyàn bá wà lórí ìrìn àjò ń ẹ̀mí ní àmì lágbára ilé kò ń jẹ́ ní máa dé òun kù sí eléyìí kọ̀ bá mu àkọ́kọ́ nìyẹn nínú àwọn ọ̀rọ̀ tí kódé ara mi gbọ́ nínú àwọn tó lóko àmọ́ kì í sàfà o béèyàn bá ń bọ́ síbi tí èsè fánù tiẹ̀ ń gbà mí máa wúrò àwọn nǹkan báyìí ẹni sọ̀rọ̀ ń gbà àwọn èèyàn o. ìtẹ́jú mélòó lòun ó fi wọ pílẹ́ẹ̀nì láti èkó la àbújá tí wọ́n mọ̀ wá ṣe kọ́sùrù pé ká máa dírun kù ní láyé ànẹ́bì ni nísìnyí kò sí ìnira mọ́ bẹ́ẹ̀ bá wọ pílẹ́ẹ̀nì láti àbújá lè kó wákàtí kan wákàtí kan àbò ti débẹ̀ lọ́wọ́ tó máa lẹ́ dírun pẹ̀lú tẹ̀ nìkan ṣe yìí tí ń wí jọ́ náà ní kúkúrú ni pé ntí òye ru ẹni báyìí ni pé nínú sẹ̀ríà ìsìlámù ìyàtọ̀ ń bẹ láàrin tá à ń pè ní alḥikma wàlẹ́ẹ̀lá farqun bẹ́yìn alḥikmati wàlẹ́ẹ̀lá alfarqun bẹ́yìn alḥikmati wàlẹ́ẹ̀lá. tí sẹ́ríà islam bá ṣe nǹkan kan ní ìlà sábà bíi pé bẹ́ẹ̀ bá ti rí nǹkan báyìí tún láti ẹ̀ máa ṣe nǹkan báyìí ìlà nìyẹn. ntí ń jẹ́ ìlà ọgbọ́dọ̀ jẹ́ wasfun munbobitun wasfun àyíláyàtà asfaru láàbì makanin wala bi zamanin wala bi asfalt ntí sariya islam bá pè ní ilà kò ní ní nǹkan kan se pẹ̀lú ilu yi ẹsẹ̀ bayi ń lu báyìí bẹ́ẹ̀ bá dé lu báyìí ẹ má ṣe mọ́ kì í ṣe ilà nìyẹn ni gbogbo gbogbo gbogbo gba ni ọmọ bá mu ọ ni hekima ma nípa ká dẹrùn kù lórí ìrìn àjò ìlà tọ́lọ̀ ní ká torí ẹ̀ dẹrùn kù ní kíni àsáfà bá a bá wà lórí ìrìn àjò ìrìn àjò ìrìn àjò tí ni ṣé o ti wà lórí ìrìn àjò ìlà nìyẹn àmọ́ ni pé kí ni ntọ́lọ̀ ntorí ẹ̀ gbí ni pé ń gbé pé lórí ìrìn àjò ànábì ti orí ìrìn àjò hikima lélẹ́yìn kèsì ìlà wàlẹ̀ ìlà tó wọ́sùn mọ̀nbọ́bìtún nípa báyìí ni pé káfí lẹ́yìn náà kún gbogbo ọ̀nà téèyàn bá wulẹ̀ wo rìnrìn àjò tọ́ba ti rí rẹ̀ lónírìn àjò bá a ṣe wí lálàkọ́kọ́ ọlẹ́tọ̀ kó kí irun rákà mẹ́rin kó kí méjì kó sì kí irun àyílà àti àlásàrì pọ̀ àbí irun magrebi kó kí pọ̀ mọ́ irun ìṣáàjì. nínú masáìlù tó tún rọ̀ mọ́ eléyìí náà Ah, mẹsáìlì ọ̀rọ̀ ìrìn àjò ọ̀pọ̀ púpọ̀ ah, lápèjúwe nígbà tá a sọ nísìnyí pé bẹ́ẹ̀ bá wà lórí ìrìn àjò súnà nẹ́bì ni kọ́ máa kírun rákà mẹ́rin ní méjì bẹ́ẹ̀ bá wá báwọn èèyàn ti ń kírun nísìnyí onírìn àjò kan bá wa mọ́sálásí wa yìí àwọ̀ yìí sì ṣe wa náà ṣe tí bọ́bá wa jọ ìmọ̀ọ́mù ní ọ̀hún ìṣá ìlápẹ̀júwe bí ìmọ̀ọ́mù bá kí ọ́ráka méjì kó wọn sálámà kọ́ máa lọ ní àbí kó dúró tí ìmọ̀ọ́mù fi dérákẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́ wa jọyìn rẹ̀ pé ńgbà tí ọba fi kí kẹta ìkẹrin yọ máa jẹ mélòó fóun yọ jẹ méjì ọba sálámà àbí kó kírun mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn ìmọ̀ọ́mù èyí tí ò ní fàǹfà nú pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn onímọ̀ islam lórí sunnah nebo muhammad sallallahu alaihi wa sallam ni pé béèyàn bá kírun lẹ́yìn ìmáàmù gbogbo ní tí ìmáàmù bá kí ó o bí ìmáàmù bá kírun pé túláàtì ní kéèyàn náà kírun pé kọ́dà bọ́ jẹ́ onírìn àjò. inú tí mo wá rú àwọn èèyàn lójú ni àpèjúwe kejì tí mo mú wálẹ̀ raka yẹn pé rákà kẹta lèèyàn bá ìmáàmù ti sálámà lẹ́yìn rákà méjì ó ti bọ́ déédéé náà nù ọba ìpínlẹ̀ yìí ìmáàmù yẹn ló ti kírun ó dìde ó kì í raka méjì jẹ irú béèrè yìí sún ilà ibùnú umar rọbì allahu anhuma abdullahi ibùnú umar nírú béèrè bayi esi ibùnú umar naa ni pe yóò kírun tí ìmáàmù rẹ̀ kini ni kọ́dà kan lọ ba òkì mẹ́ta tó kù kọ́dà àwọn báyìí pé ìmáàmù sàtáyà lọ jọ́yìn rẹ̀ ó dìde òkì mẹ́rin tiẹ̀ bọ́ ti kírun lẹ́yìn ìmáàmù èyí tí fi dáa ni pé ká ti ẹni tó wà lórí ìrìn àjò síwájú kóun ó ṣe ìmáàmù bọ́bá sálámù araka méjì tiẹ̀ àwa tá a wà lẹ́yìn káwọ̀ wá kí ìrùn mẹ́rin tiwa kò ní jẹ̀nira fún ẹnìkankan àwa tá a gbélé ìrùn mẹ́rin tá a kí náà la òun tó wà lórí ìrìn àjò ìrùn méjì tiẹ̀ náà ni yóò kí àmọ́ gbogbo àtúnyàn bá kírun lẹ́yìn ìmáàmù bí ìmáàmù bá kírun mẹ́rin èèyàn náà kí ni eléyìí ṣẹlẹ̀ láyé ọ̀fọ̀mọ́nù bẹ̀rẹ̀ àfáàní rọ́bì ọlọ́run àpèjúwe tá a mú wálẹ̀ kan usman bin afaan níyàwó maka ní fi ń kírun pé nínú àwọn tí máa kírun lẹ́yìn usman lọ́jọ́ náà ni abdullahi bin umar radiyallahu anhu anhuma ibn umar sì máa kírun rákà mẹ́rẹ̀ẹ̀rin pé lẹ́yìn usman ni bọ́ba di pé usman kọ́ lọ ṣáájú wọn bẹ́ẹ̀ lómi bá kí méjì yóò kí méjì àmọ́ gbogbo àti usman bá kí mẹ́rin ibn umar náà máa kí rákà mẹ́rin so eléyìí ni àwọn masáìlù tọrọ mọ́ ìrìn àjò wa akhiran mọ̀sẹ̀ ní àwọn masáìlù náà pọ̀ ìdí ọlọ́mba ní kárántì nínú táwọn afáà máa sọ ni pé tí gbogbo ìrìn àjò lèyẹn ti lẹ́tọ́ àti lórúkọ ọlọ́run من خرج في سفر معصية هل له أن ẹni ọba jáde tọmọ pé ìrìn àjò tó ń fẹ́ rí òun lọ sẹlọ ẹni tí ń lọ rìnrìn àjò fàyàwọ́ àbí ńlọ rìnrìn àjò à ń lọ kó ẹtí wọlé àbá nǹkan kan tí ọ̀sá dáadé tọ́mọ̀ pé ńtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lòún lọ sí yìí sóun náà máa lorú sọ ọlọ́run bàbá dọ́rìn àjò ọmọ tí wákà méjì púpọ̀ náà àwọn onímọ̀ ní àwọn òrùkọ́ bára wọn mu kẹ́yìn kọ́dà níyẹn pé òun lọ sẹ́ lọ́run kó tún máa wá jẹrú sọ ọlọ́run nípa báyìí eléyìí náà ká sí àkọ́kọ́ ni pé ká bẹ lọ́run ká má máa jáde ń jáde ẹni tí ń lọ sẹ́ lọ́run àbẹ̀yẹn bá wá járù jáde yìí púpọ̀ náà àwọn onímọ̀ ní kọ́dà kọ̀ lẹ́tọ̀ọ́ sí kọ́ máa dín òun kú o eléyìí ọjẹ́ tẹ̀m̀bí o hádà wàlláhu ta'ala adam sallallahu sallam wa baraka ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Thank you.

他这个问题在对吧？欢迎那么第一关系。الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìbéèrè tí a bá béèrè ìbéèrè tó ṣe pàtàkì ni àmọ́ ìdáhùn rẹ̀ ti wá lẹ́ẹ̀kan àwọn ni pé màkọ́lá olùmọ̀ṣàkẹ́kù náà mi àhàlẹ̀ rẹ̀ ìdáhùn tí àwọn onímọ̀ bí Ibn Taymiyyah àtàwọn míì wí ni pé gbogbo eléyìí rúrùkù àti kọ́sọ́mù láàmà lápèjúwe nísìnyí gẹ́gẹ́ bí ẹ̀gbáǹpù tá a fà mú wa ẹ̀ńtọ́ wa ṣe dípúlọ́mà kọ́dà bí yẹn wa ṣe dípúlọ́mà ọlọ́dún kan lọ́rin ẹ̀dàkùn bí wọ́n bá ní ìsinmi ọjọ́ méjì mẹ́ta níléèwé títí ń ṣe dípúlọ́mà tọ́wọ́ padà lọ lé bóyá Ìbàdàn ló ti wá bóyá Àkúrẹ́ gbogbo bí ó lè wo ti wá. àwọn ara ilé òbí pé ń jò lẹ́ padà lọ àbí wọn níbí ẹ ẹ ajẹ́pọ̀ donírìn àjò ń bẹ̀ ń padà lọ wọ́n ti fà á kún pé ìlọrin ní ń ara orúkú táwọn àbá ní ká sọ nìyẹn tó irú eléyìí kí wọn wá jòkó lọ́dún kan kó ní dípúlọ́mù ọdún kan lòún ṣe wọn wá ní kí pé àrínú àwọn onímọ̀ hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ta ń wálẹ̀ kan abisapẹjuwe ńgbà tá à ń sọ̀rọ̀ iye máìlì àti kìlómítà mélòó lèyàn lè rìn tó fi sí ọ̀rọ̀ kù àbá wa béèrè pé ń ta mẹ́nuba ní ká sàlàyé rẹ̀ ṣé bóbìnrin bá wá rìnrìn àjò tí ò pé ọ̀sán kan òru kan á ti sọ tún mọ ọ̀sán kan òru kan fúnra wa o ìtumọ̀ ń táwọn ń sọ ni pé iye iye bí ó ti jìnnà náà wọ́n fẹ́ wí òun la fi ní ṣe déédéé kí ni forty eight miles péré pé ìjọba bá arábìnrin tí ó lọ ògbómọ̀ṣọ́ tí ò tóru báwọn ṣé ó lè rìnrìn àjò láì ní kíni láì ní máhàrámù rẹ̀ èsì lérí eléyìí ni pé hadith mi wà ní ibn abbas radiyallahu anhuma ibn abbas ló gba hadith náà wá anabi sọ̀rọ̀ sọ́lá ní la yahillu laha an tusafira anabi ní kò gbọ́dọ̀ rìnrìn àjò gbogbo ntí bá ń jẹ́ rìn àjò nínú hadith eléyìí kọ́dà anabi òkòrò kan àbọ̀sán kan gbogbo ntí bá ń jẹ́ kí ni kí bá ti ń jẹ́ rìn àjò gẹbi ọrùfù wa gẹbi kọsọmù wa bí a bẹyàn bá lọ lápẹjù yìí nísìnyí ẹwọn tẹyàn rìn Um, bóyá yàn ń gbèrú uh, inú uh, federal government college àbíwájú rẹ̀ kí ni wọ́n ń kókó tó fẹ́ máa lọ bóyá zango òtí tóbi òkú màdọ́nà ẹ kọ̀tọ̀sẹ́ tí ó pé yẹn rìnrìn àjò ń bi eléyìí kọ̀tẹ́ tí ó pé yẹn ṣe kíni orinrin àjò orí eléyìí ni ká máa sọ gbogbo ní tí ì bá bí sí ìrìn àjò obìnrin uh, ṣẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún kọ́sàmọ́tì ní kálíwà.

náà. alhamdulilah ẹ ìbéèrè tá a bá béèrè ni pé gẹ́gẹ́ àlàyé tá a ṣe bẹ́ẹ̀ yẹn bá ti gbà pé ìlú tó ń lọ yìí onírìn àjò ló bẹ̀ ǹjọ́ ní àlà pé iye ìjọba yìí tó bá ti gbé iye ìjọba yìí àwọn míì ní bọba ti sun oorun mẹ́ta oorun mẹ́rin àwọn míì lóorun mẹ́wàá gẹ́gẹ́ ń tá a wí ni pé gbogbo ti gbogbo àwọn onímọ̀ tó sọ báyìí wò ni pé ànábi lápèjúwe àwọn tó wẹ́jọ́ mẹ́rin ẹ̀rí wọn ni pé ńgbà tá anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lá mu lọ maka lọ́dún tá anábi ṣe hajj makata nabiyu sallallahu alayhi wa sallam bil abdohi arbacata ayyam ibi tá anábi kọ́ dé sí láǹpẹ̀ ní abdohi lẹ́gbẹ̀ẹ́ maka ọjọ́ mẹ́rin là anábi gbé ń bẹ̀ ká anábi tó máa lọ mìíràn òun náà fi ní àfihàn bá gbẹjọ mẹ́rin àmúgbé bá ti Ibnu Taymiyyah àtàwọn míì wí ni pé kò sẹ́rí pé ànábì níbẹ̀ yẹn ọba péjọ mẹ́rin àbí bọ́ bá dijọ́ mẹ́rin lọ ẹnu ń tà lè wí ni pé bí yẹn bá gbé ọba gbé gbìkan jọ mẹ́rin o onírìn àjò ni a máa lẹ́rìí pé bí ọba tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ ní kúkúrú á padà sórí ń ta sọ lẹ́ẹ̀kan al-marja'u fi hadha ila al-urf lápèjúwe nísìnyí bí yẹn bá lọ bìkan tí yóò lòsùn kan bẹ́ẹ̀ àbòsùn méjì àbọ́dún kan tá a wílẹ̀ kan nínú ẹrúfù àwa náà mọ̀ pé léyè sórin àdùnmá àmọ́ bí téèyàn lọ lápèjúwe nísìnyí ọlọ́yanjú nǹkan kan kọ̀mọ̀bọ́yájọ́ kan ní ọgbà òun kọ̀mọ̀bọ́yájọ́ méjì ni kọ̀mọ̀bọ́yọ́sù kan ni eléyìí kọ́dà bọ́ bá gba lóṣù mẹ́fà kọ́mọdéhùn torí pé kíni kó lónìí kó lọ́la bí a gbogbo tóun yanjú tóun fẹ́ gbà bọ́ bá ti yanjú lónìí lọ́la lòun lọ. Lo àwọn onímọ̀ ní kọ́ bá wa wà bẹ́ẹ̀ kó lóṣù mẹ́fà kọ̀dà níyà àti máa gbéru wọn onírìn àjò náà lọ́wọ́ tó àwọn eléyìí ní káṣọ́ ọlọ́run àdàbọ̀nà. Ah, ọlọ́run ọ̀sán ilẹ̀ kan dáadáa ìbéèrè tó ṣe pàtàkì ni. ọyẹ ká mọ̀ pé jama àti ka báàbù jama àmì ìrun jama ṣe pàtàkì o yàtọ̀ fún pọ́sẹ̀ dandan ládá tí ń bẹ̀ ń bẹ̀ pọ̀ ìbéèrè tó ń béèrè ìbéèrè ni pé sẹ́kọ̀ wọn kan dárùn kí kó tó di pé mọ̀ ọ́ wọ̀run bẹ́ẹ̀ ìmọ̀ kó wọn ó síwájú kó kírun fún wọn àmọ́ wọ́n bá ṣe lọ. Allahu ta'ala lórí ọ̀rọ̀ tó jà ṣé nígbà tí ìmọ̀ kí ní àtọ́ àgbà ẹ̀tọ́ ìwájú ẹ̀tọ́ àgbẹ̀ tó wá sí ìjọba ẹ̀dẹ́gbà ṣé lè gbé ìgbọ̀nsọ̀ àti ẹ̀tọ́ tó lè gbà wá. nà èèyàn lè ṣe bẹ́ẹ̀ tó bá jẹun tó ga díẹ̀ nà. tó bá kí. tó bá tó ń gbé ẹ̀wù ó pàṣẹ ní hmm. eh, Hadith anabu Muhammad sallallahu alaihi wa sallam òdodo lẹ́yìn tí ẹ lọ sọ anabi lẹ́yìn ò lè bá jùmọ̀ bí ọba baraka kan ẹ̀yìn ò lè bá jùmọ̀ bí ọba jẹ́ kínní bí ọba baraka kan ìrún jùmọ̀ bí ẹ̀yìn ọba ti lè baraka ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ tó ní kókí tí yẹn bá bá ìmáàmù lórí àtayá débi ìlú nígbà wa sálámọ̀ bọ̀tù èèyàn rántí mọ́ pé èèyàn ti àtá èèyàn ti dìbò láti dà níyà tí yẹn máa dúró kí yẹn ti fi hàn lẹ́yìn ìgbà tí máa mú un gbà. ẹ̀dọ̀ kò yẹ onígbà tí yóò kí ọjọ́ ìmọ̀ níbi ìrọ̀ ẹ̀jọ̀ á ń bá wọn sí bàbá mi wá ṣe àtayá fún asálámọ̀ bọ́ sí ẹ̀yẹ tí wọ́n lẹ́yìn ìmọ̀ mi ò rántí mọ́ bóyá òun ṣe ìtòláṣí ìgbàmíà tí èèyàn máa wá sáré ti fi èèyàn padà ní ní ọjọ́ ìwà asálámọ̀ àbí ẹ̀sẹ̀ tí wọ́n sálámọ̀ yẹn nípa asálámọ̀ bọ́ àwọn kankan bẹ tí ìmáàmù ò gbé kọ́ra bí yẹn bá ń kírun lẹ́yìn ìmáàmù àwọn kankan bẹ tí ìmáàmù gbé fún yàn àwọn kankan sì ń bẹ tó pé kọ́dà bẹ́yẹn bá wà lẹ́yìn ìmáàmù túláàsì àfi kí wọn náà ó ṣe ara rẹ̀ ní àsọ̀rọ̀ àtòlè bọ̀rọ̀ ìmíyà ẹni tí ọba tí ì ṣe gẹ́bí béèrè tó ń béèrè ìbéèrè kọ́ tara ṣe kọ́ wá sálámà lẹ́yìn ìgbà yẹn kọ́ mọ̀ pẹ́ púpọ̀ àmọ́ túláàsì ọgbọ́dọ̀ ṣe ìmáàmù ò gbé sọ̀rọ̀ àtòlè bọ̀rọ̀ ìmíyà fẹ́ tó wà lẹ́yìn rẹ̀. Nàá nàá. Ẹni tí ó ṣe ìrìn àjò ẹni tẹ́ gbé lọ sí ìrìn àjò ìrìn àjò yóò máa gbé oṣù kan níbi tó lọ. ibẹ̀ ibẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ẹ̀yin àti mápẹ́jù rẹ̀ wálé ẹ̀kan ọjọ́ bí ẹni tí ń kẹ́kọ̀ọ́ níbí bọ́yá ọdún kan ni bọ́yá nǹkan kan ni. ẹwọ gbà tí ń bá ń padà lọ kọ́dà bọ́ pé ọmọ ìbàdàn bọ́ mi èkó ni ẹ̀rí pé táwọn náà máa retí ni pé ń jò lẹ́ ń lọ ń jò lẹ́ padà sí pe yín tó túmọ̀ ẹ̀ ni pé ibi wọn bá ti ń bìyàn pé ń jò lẹ́ padà onírìn àjò pé eh, ọjọ́ tí wọ́n bí ànábì pé wọ́n jù kan pé on the twelve ọ̀gbọ̀n mi là wà sí ẹ̀jẹ̀wà sọ̀rọ̀ lórí ilé. ẹ bó ti rí náà nìyẹn kọ anabu muhammad sallallahu alaihi wa sallam èyí tó dájú tí ò rújú òun ni péjọ mande wọn bí anabi kò sí rújú ń bí eléyìí anabi náà wí sallallahu alaihi wa sallam àmọ́ ọjọ́ kejìlá wọn bí ọjọ́ ke àwọn kan lọ́jọ́ kejìdínlógún ni àwọn kan ní kejì ẹ̀sọ́ rọ̀bíù làwọ̀ rọ̀bíù kọ́dà àwọn kan nínú rọ̀mọ̀dánà ni ìtumọ̀ eléyìí ni pé bẹ́ẹ̀ bá wo gbogbo àwọn ànábì ọlọ́run kọ̀sẹ́nìkan tọ́lọ́run fẹ́ kẹ́ ẹ wá sọjọ́ ọ̀bí rẹ̀ di nǹkan míì ìtumọ̀ ẹ̀ ò jẹ́ kí gbogbo àwọn sálàfù tó ti lọ́ọ́ báyìí pé wọ́n kà ni ara ní tí ó jẹ́ ká mọ̀ pé mólúdì ọ̀lẹ́sẹ̀ ńlẹ́nu bákà kún bá ń bẹ̀ ń bẹ̀ ni kò ní í jiyàn péjọ báyìí wọ́n bí ànábì àmọ́ ìjọ́ tọ́lọ́run rán wọn ń sẹ́ òun lọ́jọ́ tí wọ́n máa kà láyé àwọn ànábì ọlọ́run àmọ́ ìjọ kan wọ́n bí ìjọ kan wọ́n ṣe kínní bẹ́ẹ̀ ni ìṣe wílò tó ọkọ̀ sẹ́ẹ̀rí àrídájú pé ọjọ́ kejìlá rọ̀bí ò láwọ̀ lọ́bí ànábì sọlọ́gbà ọ̀rọ̀ táwọn èèyàn sọ pọ̀ mbẹ́. bóbìnrin bá sí irun lẹ̀ kò ní ọ̀run. ọkẹ̀ òun ò kírun láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tó bá ní sábàbù bóyá ooru mu àbí nǹkan kàbọ̀ láì sí yíyún obìnrin ọ wà nípò hísímà nípò ọmọlúwàbí lọ́dà kọ́dà bọ́ wà láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà. bóyá káfíń ń sọ láti. last question ní ọba yìí. Ibẹ̀ yìí ti béèrè lẹ́ẹ̀kan. Wọ́n ní ìdáhùn rẹ́pọ̀tì. Wọ́n ní ìdáhùn rẹ́pọ̀tì.

tí ó bá wọ ọrùn kọ́ dà ní àyílà ni pọ̀tùkọ̀ wá nídìí bí máa ń bá wa sálámà tá kó tún sálámà kọ́ máa kí lọ bẹ́ẹ̀. الله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه